ètò bàbá ètò. ètò bàbá ètò. ẹ jẹ́ wá wò gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ gẹ́gẹ́ bí òǹkọrin gẹ́gẹ́ bí òṣèré tíátà ẹ ti di ilẹ̀kùn tẹ̀ rí nú tẹ̀ rí ta púpọ̀ èèyàn ló ti jòkó síbi táyìn náà jòkó sí i pẹ́pẹ́ tá a bá bi wọ́n léèrè kí ni àwọn ìdojúkọ wọn tí gbogbo wọn bá sọ nǹkan ọ̀sán náà ni pé marketer promoter marketer promoter òye sì yé yín nínú ti sọ̀rọ̀sọ̀rọ̀ ó yé yín nínú torin ẹ já wo àwọn ìṣòro tí ń dojú kọ àwọn òṣèré wa yìí tí ẹ bá wá jẹ́ ọ̀gá tọ́lọ́run fi ń ṣe àkóso gbogbogbò ní ti sọ̀rọ̀sọ̀rọ̀ tàbí ti olórin hmm. àtúnṣe àkọ́kọ́ ò lẹ́ẹ̀ ṣe tó máa mú ìdẹ̀rù bá tẹrú tọmọ tí ń kọrin àtàwọn tí ń ṣeré tíátà hmm. pẹ́ di pẹ́sidó lónìí. nǹkan tí mo lè sọ ni pé creativity ó ṣọ̀wọ́n. láàrin wa. ẹni tí ń sọ̀rọ̀ hmm. àti ẹni tí ń kọrin hmm. wọn kì í lè dá gbé nǹkan tó yàtọ̀ jáde wọn kì í lè dágbé nǹkan àrà jáde ah, àtàbàtúbù ṣe program ẹ máa gbó lórin wá èmi náà máa ṣe program ẹ máa gbó lórin wá. Hmm. ntẹ́nìkan ti ń ṣe tẹ́lẹ̀. àtàbàtúbù ń ṣèrìírí ayé èmi náà ń ṣèrìírí ayé wọ́n bá lọ ra díẹ̀ táìmù ẹ̀yìn kọ́ èyí ọmọ nàìjíríà ń gbà tí àgbékẹ́ bẹ̀rẹ̀ lálẹ́ àná àwọn náà bá bẹ̀rẹ̀ ètò. wọ́n fẹ́ máa ṣe bíi. wọ́n fẹ́ máa ṣe bíi ẹnìkan. kò sí bí èèyàn ṣe máa wà creative tó máa gbé nǹkan àrà jáde lọ́nà ọ̀tọ̀ ẹ̀yẹn gbogbo àwọn tá à ń pè ní ìràwọ̀ lónìí wọ́n gbé nǹkan kan jáde tó yàtọ̀ sí táyé ti rí tó yàtọ̀ sí táyé ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. ẹwà àti tọ́pẹ́ àlàbí hmm. n tí wọ́n gbé ilẹ̀ yàtọ̀ sí ti mẹ́lẹ̀ ó dádó ó dádó ó dádó ẹ wá wò ó ìyábọ̀ láàrẹ àwọn èèyàn kan kọrin bí wọn ni kò dàbí wọn gan. Hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lédè evangelist Dr. Bùnmi Akínàánú omi jẹ ojú mi ó gbé nǹkan tó yàtọ̀ jáde. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹkún sun gan Ọlọ́run fún Ọlọ́run olùjọ́jú ìbẹ̀rẹ̀ àánú rẹ̀ bàbá. náà máa yóò máa yí lẹ̀. nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni wípé àwọn èèyàn ò jókòó láti ṣe research láti gbé nǹkan jáde mọ́ hmm. kò sí nǹkan tó dáa tí mákẹ́tà rí tí ò ní kówó lé lórí. ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ torí pé Tọ́pẹ́ Àlàbí dáńjọ́ ni ni wọ́n fi kówó lé lórí ló fi dọjà sí gbogbo ayé náà. Hmm torí pé orísun da torí pé orísun da lódì tí tẹrú tó mọ ń wò lódì tí tẹrú tó mọ ń wò lọ́wọ́ náà lódì. tó dẹ̀sìn tó síwájú tó ìgbàgbọ́ kìíní àwọn amóhùnmáwòrán yòókù àgbà àgbà òní lórílẹ̀. ń bá a wọ bí àmọ́ bó ṣe rí àmọ́ hmm. báwọn bí a máa lọ ṣe rí. ibi tẹ́ ẹ mọ́ ń lọ tẹ́lẹ̀. ìdá o a máa parọ́ ká máa jalè o ibi ìdá o ẹ sọ fún ẹjọ́ ń gbọ́. so creativity lack so gbogbo èèyàn ń kọrin èmi náà fẹ́ kọrin gbogbo èèyàn lọ studio wọ́n dẹ̀ ń wọ studio wọ́n dẹ̀ ń ṣáàbọ̀m ó dẹ̀ ń gbélẹ̀. dẹ̀ ń gbélẹ̀ ẹ̀yin tẹ́ bá wá jẹ alákòóso àgbà pátápátá gbogbogbò àtúnṣe òlẹ̀ ṣe láàrin ìṣẹ́jú kan. máa pe àpéjọ a wàá pe àwọn tí wọ́n dáńtọ́ tí wọ́n lè kọ́ni kí wọ́n máa kọ́ àwọn èèyàn bí a ṣe lè mọ̀ gbé nǹkan jáde n tó yàtọ̀ ní mákẹ́tà máa ń kówó lé lórí o. n tó yàtọ̀ làwọn ò bá ní tajà ń kówó lé lórí. tó dáa tán pátápátá. tó dáa tán. ẹ̀yin lè tí ẹ má ẹ lè má rí inú ara yín àwọn wàá wò wọ́n wàá rí mo láwọn mákẹ́tà kan tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ tí wọ́n bá ti kọ́kọ́ fẹ́ gbaṣẹ́ báyìí wọ́n kọ́kọ́ wá fún mi ni. mo bá kan pàdé lọ́dọ̀ yín jò ní lóṣogbo mm, mo rántí. Mm. bá a bá ti wá yẹ̀wò ọ̀gá ẹ bá kówó lélẹ̀ ẹ sọ tì ní o ẹ má sọ pé mi mo sọ fún yín o ṣùgbọ́n tẹ́ ẹ bá kówó lélẹ̀ ọ̀dà ni láti gbọ́ látẹnu ẹ̀jẹ̀ mi apostle dr Niyi Piras doctor doctor and apostle of music ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu wọn wọ́n ti sọ àwọn ìyàtọ̀ àti àwọn ìṣòro tí ń dojúkọ púpọ̀ àwa tí ń gbòǹgbèdè ìgòrí afẹ́fẹ́ yálà lọ́nà orin tàbí ti òṣèré tíátà àìkí ń ṣe ìwádìí ìjìnlẹ̀ ká gbóhun tó jẹ́ àrà ọ̀tọ̀ jáde ní ìfẹ́ jẹ́ káwọn ò bá ní tajà kó kówó lé wa lórí ẹ̀ jẹ́ káwọn náà ṣe àtúnṣe ká ṣe ohun tó tọ́ ká lè bá a rí ohun tó tọ́ àti ìwà lọ o ìkẹ́ àlejò èmi mọ̀ ní ṣíṣe wọ́n ti jẹ yín lẹ́ẹ̀kan dẹ̀ mọ́ mi lé lórí ẹ̀wọ̀n ọ̀gọ̀rọ̀ ẹmu funfun yèé mu ní gbàgbé ìfẹ́ ọ̀ni kí wọ́n á lọ fún wọn kí wọ́n mú sórí eléyìí tí wọ́n jẹ lẹ́ẹ̀kan tá a bá lọ tá a bá padà dé àtẹ̀mí àti ẹ̀jẹ̀ mi àṣìtújọ́ ń padà bọ̀ lórí ètò yìí ẹ gbọ́dọ̀ dìde o ètò bàbá ètò ṣì tẹ̀síwọ̀n.